إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله عليكم إلا الله قولا جل وعلا ما بارك لك النبي محمد صلى الله عليه وسلم àwọn ọjọ́ kọkànlá ní oṣù rọ̀mọ́tọ́ ó ti mọ̀ pé a ti parí mẹ́wàá alákọ̀ọ́kọ́ a ti bẹ̀rẹ̀ mẹ́wàá ẹlẹ́kẹ̀ẹ́dì lónìí a ti ẹgbẹ́ náà wà ọ̀pọ̀ wa kọ ìwà ọdún sẹ́yìn ìgbà tó bá tẹ́ wa kù àbúrò èyí dáadáa ní kọ́ máa lọ lórí rí ìwà àbúrò gbogbo àbúrò tẹ́ wa kù dáadáa wa tó máa lékún ká máa lékún dáadáa ká máa lékún dáadáa. Olúwa ìgbà tó bá tẹ́ wa kù àwọn àṣìṣe wa tá ń ṣe tí ọ̀dà táwa náà máa wọ́n sì àmọ̀ wa àmọ̀ sílẹ̀ sílẹ̀ tó ti ń lọ ọlọ́run ọ̀la nítorí pé òtí olóbi tẹ́lẹ̀ gùn òtí olóbi tó èsì fún lọ́padà fún náà ni. Omi tó rí ti wà fún ẹ̀mí tó gùn omi tó máa ń jẹ́ dáadáa ṣe ó sì máa ń lékún dáadáa. Ọ̀rọ̀ náà mọ̀ntọ́lẹ̀ ẹ̀mọ́rọ̀ ọ̀hún ọ̀hún àmọ́lẹ̀ ọ̀hún. النبي الأولي صلى الله عليه وسلم أن تعطوا بوجة الدنيا من عملنا ومن يكون من العلم الله ما نقول كذا على عشي بجد الله نعم ní àná mo fẹ́ ṣe àwọn mo fẹ́ ṣe àtẹ́gbẹ̀ta mo gbàgbé ní ìjẹta táwọn sọ̀rọ̀ táwọn tó wà sí lọ́wọ́ abọ́rọ̀ tó ní àwọn mọ̀láyíkà ní ìpè ẹ̀rọ ìdílé abádúgbẹ́ náà bàtà ń sọ fún ẹ̀ka ẹ̀ka ló tá à ń sọ pàtàkì sí wọn nígbà Muhammad sọ̀rọ̀ wa àwọn ní ìṣúná ojú wa ń bẹ àwọn sínú ọ̀gá ń bẹ tó kéde dandan ní èyí sì ṣe dandan yìí èmi àti ẹ ànífẹ́ máa ṣe tó bá ti mọ orin tó wà mẹ́rẹ̀. alúbẹ̀ ní ìyẹn wa pé èyí tó jẹ dáadáa ṣẹ́kọ́ náà fi aburú tó ń bẹ níbẹ̀ tàbá ṣe ni tó a fi hàn wá láti mọ tòun náà nù làwọn ní pé nínú orin tó mú à. Kí ni àkàràkàrà tó ti ẹ̀yọ̀ kan? ọlọ́run ara ọlá pupa sí yàn nínú àwọn ará yíká tó ń bọ̀ wá sọ́yìn tó ń bí agbóró èèyàn àtàbí wà nìyẹn. àwa ní ìsọ́dún ó sọ aburúkọ mìíràn ti kàn yẹn tá a sọ́sọ́rò òun ní bàbá lè ká tó bá rẹ̀ ti sá wálé fún ọ̀nà ìfà tó ti ta fún ọ. ọlọ́gbọ́ ara bọ́dé tó ti ta ọlọ́gbọ́ ọlọ́pàá ló lọ́jọ́ àbọ́dá ẹni abẹ́ ìrántí ẹ̀ṣẹ̀ àtúnṣe ni tó bá ti parí ó nà ní ọ̀pá kéèsì ọlọ́pàá àjọra fún ọ̀nà ọ̀pá kéèsì ọ̀nà aláì ìṣẹ̀lẹ̀ mọ́. Nípa ó ń ká ẹ̀dá yàtọ̀ sí kókó ṣe kéṣeré ipa màláìka ó ká ẹ̀dá nígbẹ́ni èyí ta lè àwọn tó fẹ́ ta burú fún wa ọlọ́run lè fẹ́ ràn wá lọ́wọ́ wá fẹ́ ràn wá lọ́wọ́ ní wàá ràn màláìka tí wọ́n pé lọ wọn lọ́wọ́ bí wọn lọ́wọ́ wọ́n lè lọ ní àwọ̀ èèyàn wọ́n lè lọ ní àbẹ̀lẹ̀ àwọ̀ èèyàn kí ni a bá kọ́dà bọ́ pé yàtọ̀ sí ẹ̀jẹ̀ káyà kárúgbò ìdílé tí ẹ̀ka ìjẹ́rú ọlọ́run báwọn kan fẹ́ pa burú káyà ọlọ́run ní mọ̀láìkà pé yóò lọ lọ lọ dáàbò bẹ́rù nìyẹn àmọ́ báyìí wíwáwọ̀ báyìí náà gbé lọ. kò sí àwọ̀ tí mọ̀láìkà ò lè gbé wa ó lè dáwọ́ èèyàn wa ó lè dáwọ́ èèyàn kò ní ìyàn wa láti wá bẹ́rù nìyẹn èyí ṣe sóṣòro nìkan òun nípa màláìka ká ó ká ọmọ ẹ̀gbẹ́ ènìyàn náà nígbẹ́ nínú ní títí kálí. kí màláìka wa lọ sọmọ ẹ̀gbẹ́ ènìyàn tó náà mú àwọ̀ èèyàn wá tó fẹ́ bàjá bọ́yọ̀ yọbi ẹ màláìka yọbi àbóyan yọba àbọ̀nà yọ kankan tọ́mọ ènìyàn bá yọ ọmọ ènìyàn ò ní rí nǹkan kan sí màláìka ẹ̀rí eléyìí òun ni anábíwá lójú alẹ́ ìṣẹ́lájú ọ̀sálà nígbà tí àwọn aráàlú rẹ̀ tá máa ń dààmú anábí lóṣù nígbà tí àwọn àlejò ọkùnrin tá máa fi bá a. nígbà àwọn anábí lóṣù àwọn ọjọ́ rẹ̀ àwọn èèkè ẹ bá abóṣepọ̀ máa ń pè é dùn mọ́ wọn bí tá bá a kọ sákọ̀ọ́ wọn bá ṣe pọ̀. ànábì lùkù yìí alẹ́ ìṣẹ́lápù ọ̀ṣẹ̀lá òní ń kọ̀ fún wọn èyí ṣe ń ọ̀gá. torí pé ó fi láàyè àìṣẹ́ni ọ̀rọ̀ lọ sí ìlú ìlànà ìwọ̀ ìlànà ìwọ̀. وجاءه قومه يمرون ومن قبل كانوا يعلمون السيئات قال يا قوم هؤلاء بناتي إن أطمع لهم فاتقوا الله ولا تؤذوا الذين هم والمرسلون الذين هم والمرسلون هذا الله Ìjẹ́ mọ́ ìpákùn. Wọ́n lọ bẹ́ dún ẹ̀mí lẹ́nu. Wọ́n tọ́lá ọ̀fẹ́. وجاءه قومه يهرعون من قبل كانوا يعملون السيئات قال إن قوم من أولئك آتيهم أحرم لهم فاتقوا الله ولا تبذلوا في وجهه nígbà àwọn àlejò tán wá bá ànẹ́bí wa lókè àlejò láti wà padà nígbà tí lẹ́yìn ìgbà tí ànẹ́bí bí wọ́n kọ̀ fún wọn èyí tẹ̀ yóò dá àwọn èèyàn burú bá ẹni tí ń kọ̀ fún wọn pé nǹkan yóò dá àwọn màláíkà wọ́n wá ní àwọ̀ èèyàn ni nítorí àwọn màláíkà ọlọ́run fún wọn ní àǹfààní àti máa lé apadà bí ẹ̀dá tó bá wu ọlọ́run ọba tí wọ́n yí sí àwọn tó wá ń gbé yẹn òun ni àwọn tó lọ bá wa Ibrahim wọ́n bá ṣàrọ̀ rẹ̀ pẹ̀lú bí ti yóò bí ma ẹ má dọ́dọ̀ àwọn àwọn àlejò mi ẹ má dà mọ́ wọn ẹ má pa burúkú ẹ má nìkú ní abá wọn. àwùlá ni bànáàtì àwọn àfa àwùlá ni bànáàtì ẹ̀kẹ́ tabaníkà èdè lábáwá a ní kí ìgbìmọ̀ rẹ̀ àwọn ọmọ mẹ́rin àwọn àwọn èyí ò lè yára fún yàrá pé èyí ò lè yára dáadáa pé èyí tẹ̀lé wọn ṣe agbókò ẹ̀rọ àwọn obìnrin ní ẹ̀rọ bá wọn sọ. wọ́n ṣe ṣe àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ pé ó bí inú ń sọ èyí ó di àná pé wọ́n bá àwọn ọmọ mi sọ èyí tẹ̀lé ti báyọ̀ bá àwọn ọmọ mi sọ. wálé ìdánwò wò ànábì ọmọ ọ̀bọ̀ ìdánwò wò. àwọn ìlà ìgbà bá ọmọ ń lo àwọn obìnrin ọmọ mi ni pé àwọn ọmọ àlàwọn eléyìí àwọn ọmọ mi làwọn eléyìí tí wọ́n ní kí ń sọ òun náà ni àwọn ọmọbìnrin tí wọ́n bẹ nínú ìlú ní sí àwọn ọmọ rẹ̀ gbọ́gbọ́n sọmọ táwọn fẹ́ lò gbọ́gbọ́n ni pé àwọn màláíkà àwọn èèyàn yìí wọn ò rán màláíkà ẹ̀ pọ̀ fún olùgbọ́dọ̀ wọn fún olùgbọ́dọ̀ wọn so òun ni pé ìtafẹ́ lò ni pé àwọn màláíkà àwọn náà lè wá ní àwọ̀ èèyàn láti lè pèsè èèyàn dáàbòbò wọn wípé àwọn náà ní ọlọ́run fún láǹfààní tí wọ́n yíra padà sí ẹ̀dá ọlọ́run tí ó bá wò wọ́n bá pé ọmọ sọ wọn ní àṣìṣe. قالوا لقد علمت ما لنا في بناتك من حق. ẹ̀ẹ́dẹ̀kan nígbà tó yẹn ní ìlànà ìyẹn yìí ìlànà àlàáfẹ́ rẹ̀ nígbà tó yanjú náà ni pé àwọn màláríkà kìí ṣe pé àwọn náà ni wọ́n lè tọ́yàn títí ká wọ́n lè báyàn fà á ìyẹn tí ọlọ́run lè rán wọn tán wá dáàbò bò yàn fẹ́ni tó fẹ́ ba fún síyàn láì fi pé dálófẹ́ lò tó títí ká lè tó táwọn náà wà wọ́n lè wá níwà èèyàn táwọn ó dúró pé àwọn tẹ́tí ìjà rẹ̀ kọ́nà wọn lè wọ ọlọ́pàá wọ́n dábò jọ nìyẹn náà nù àmàláìka ló wà àwọn òní jíjá burúkú ẹni àwọn àwọn ẹni òye rá burúkú pàtàkì fún àmàláìka eléyìí nígbà tó ń bẹ láàrin àmàláìka sábà yí padà fẹ́dà ọlọ́run àti àwọn àlùjẹ̀nu táwọn náà bá yí padà fẹ́dà ọlọ́run báwọn ṣètọ́n ẹgbẹ́ ṣètọ́n náà máa ní agbára láti ọlọ́run fún ọ̀nà lágbára láti lè yí padà sí ẹ̀dá ọlọ́run ọ̀nà lè yí padà sí àmọ́ àwọn àlùjẹ̀nú ìlẹ́lẹ́ ní wọn ṣe ní nǹkan táwọn bá ní kọ̀ọ̀dà tó yàn àwọn ìlẹ́lẹ́ ní wọn ṣe ní nǹkan ìlẹ́lẹ́ ìlú wọn pẹ̀lú àwọn mọ́lẹ̀ àmọ́ àwọn màláíkà ẹ̀ tó bẹ́ẹ̀ tàbí mẹ́lá ni wọn nìyẹn pẹ̀lú ọ̀sán àdà tí wọ́n jẹ́ padà sí pẹ̀sí ìta wà tó kùn nìta àyà tí à ń kà lọ́wọ́ àyà èkìtì àyà yẹn kún fún ẹ̀kọ́ púpọ̀ fún àwa àwa tó sàǹfààní tó jù àwọn àwa tó láàbò ẹni mi ọmọdé àwa tá a tó ní ẹtí tó ní tí bá tó gbé sóògì kan ní wọn fẹẹ yọ ẹ pé àwa náà ti gbà pa gbogbo náà ti ní kí wọn ti ń tó yé ibi wọn ti ń tó lápá wọn fẹẹ tó láwọn kan tẹ̀lé lẹ́yìn níbi náà kan bá jáná sí olùmọ ara ẹjọ jẹ bí àpá túmọ̀ kí ló máa ń lọ́rọ̀ wáyà ní ìmọ̀ wá ń kó ó máa ń jẹ́ kí n tá à ń pè ní àtàkábùrù ìgbéraga ó wà lẹ́wù débi pé tá a bá rí nǹkan míì tá a gbẹ́rí wọ́n wá wípé tí lábábá wọn gbọ́ ìtumọ̀ tí ó ń nínú àbẹ̀jẹ̀ tẹ̀jáde tí ó ń lé wo nígbà tẹ́lẹ̀ kan wò sí ní omi tó ní ẹ̀mọ̀ ìjàjá kẹ́kẹ́ nìkan tó rí ẹni tí wọ́n ti gbé ọ̀rọ̀ kalẹ̀ òun ni pé nínú téèyàn nínú táwọn èèyàn máa ń jẹ láyé tí mo ṣe lẹ́kọ̀ọ́ káwọn máa jẹ olùwà ni nǹkan nǹkan ní ilé wọ̀ nínú téèyàn máa ń jẹ tí mo ní tó ju àwọn nǹkan tí mo fẹ́ kàkàlẹ̀ yìí lọ. àwọn nǹkan máa ń jẹ o àwọn tí mo ti lẹ́kọ̀ọ́ wá kà wọ́n. nígbà tí wọ́n kà wọ́n ó wá fi dábàá kan síbẹ̀. dábàá pẹ̀lú adákọ̀ ọnụ ní àgbọ̀ máa jẹ ọ̀nà ẹlẹ́dẹ̀. ó òun la ṣe ní ìwọ̀ tí máa jẹ jọ́wọ́ ṣe bí ìgbà ẹ̀ka rẹ̀. ọlọ́run ẹ̀rọ فيما حرم عليكم أعوذ بالله من الشيطان الرجيم شو الله؟ بسم الله ما يقدر أنا عربي بسم الله الرحمن الرحيم قل لا أجد فيما أوحي إلي محرما محرما على طاعم طعام múníkàtún òsì yẹn máa kalọ̀ tọ́sọ̀ ní àmì ẹ̀hẹ́n 145 ẹ̀hẹ́n yẹn fi kára owó ìsìnà. وحرمنا على روحه إلا تعبوا إلا

Ọlọ́run ọba ní ìwọ ìwọ Muhammad bá sọ fún àwọn tá rán ọ pé èmi ò rí bí ìlú àwọn nínú tọ́lọ̀ ọba tó fi ránṣẹ́ sí ní wàhálì tó jẹ́ ìwọ̀ àlàáfọ́ ọ̀rẹ́ nínú àwọn Nínú àwọn nǹkan tẹ́ máa ń jẹ èrí nǹkan mé inú tí èrí nǹkan tó tún gbé ìwọ̀ má nínú àwọn nǹkan tẹ́ máa ń jẹ ńlá ìrìnà ìsìnkú Ìṣẹ́ bá ti lẹ́yìn ńlá, òun ni pé ilé ìwé kan náà ni nínú olùsọ́wá lápẹjú olùsìn ẹ̀rọ ni dáadáa muhammadu illa abdullah mọ́wọ́dù dáadáa dáadáa tó lẹ́ àwọn tí àwọn akẹ́kọ̀ọ́ ti jáde wọ́n ti lọ ẹnì kẹ́kẹ́kọ̀ọ́ wá gbogbo ọkọ̀ lọ àti mọ́wọ́dù nìkan lókù kò sí ìtàn bí gbẹ́ nǹkan tó jẹ́ òkú lè ṣe fún òdú àwọn Iṣẹ́ ìpéjì tó mọ́ orí tó tó gbé rẹ̀ sí ìríjú bẹ́ẹ̀ lọ, ó ní ẹ̀jẹ̀ tí wọ́n bá gbà lára nǹkan tí wọ́n dú. Àwọn òyà ìgbà rẹ̀ rí. Àbí ẹ̀rẹ̀lẹ́gbẹ̀, ẹ̀rẹ̀lẹ́gbẹ̀. Irúfẹ́ ẹ̀gbin ìjọ̀gbìn lẹ́lẹ́gbẹ̀. الذي صنعوا إلى غيره Àkókò ìṣẹ́kọ́lẹ́gbẹ́ wọ́n pa wọ́n pa ní wọ́n pa fún ìṣẹ́yàn ní yàtọ̀ sí ọlọ́ àkọ́kọ́ náà bá àbí wọ́n pa àwọn òṣè ìjápọ̀ ọlọ́run sí wọ́n dá kọ̀ǹkà lóṣù ẹni tí mo rí lè wòjú àná lọ. Kò sí ìkànnì àwọn nǹkan tó gbé ẹ̀rọ tá a máa ń jẹ nìyẹn tí kò yánu yìí. bẹ́ẹ̀ bá lọ wo gbogbo àwọn ayé àmì náà tí ń sọ nípa ń tọ́nà ọba ṣe lé ẹ̀ tó ń ta wọn nínú tá a máa ń jẹ ẹbá wọn sọ́kù máa ń hídà. nítorí náà wúlò nìyẹn ó rí mà á lẹ́yìn kú. ọ̀rọ̀ nípa ààrẹ ní ìdíkọ̀ ìlànà ìdáhùn àti àkọ́kọ́ Nígbà ẹgbẹ́ òkú mi ṣe ìwọlé fún yín àti ẹ̀jẹ̀. Àti ẹran ẹlẹ́gbẹ̀. Àti iṣẹ́ mi tá bá dú tí èso ọkọ̀ náà ni wọ́n dá àbápákùn nǹkan ní ìṣẹ̀tọ̀ fọ́nà ọmọ ìjẹnijẹ Gbogbo wọn lẹ́yìn àwọn eléyìí. Àwọn ìṣesí ẹran bó jáàmù wọ́n lù nìkan àwọn tó wọ́n bá ti ní káwọ́ ìjẹ̀kan gbogbo àwọn ará ẹ̀tọ́ ìrìn ẹ̀rọ tó bá mẹ́ṣọ́ orúkọ ẹran kan mú àwọn ẹran ní òní dájú kọ ẹlẹ́dẹ̀ lọ tó lè yàn wọ́n orí tiẹ̀ tó bá ẹ̀wọ́n tó ìrìn wa à ní jẹ́ bẹ́ẹ̀ wọn ò lórí o nínú gbogbo tọ́lọ́ ní ìjẹ́ láyé bá ta sí ni ẹ̀rọ ẹlẹ́dẹ̀ nìkan ni yóò àlejò jájá ajá nìkan ta mọ̀gbọ́n àrídáná gan ní àwọn ọmọ níwà ní sinmi ṣọ̀rọ̀ bá fẹ́ fọ́lá ẹ̀rọ pé ẹnu wọn pé tó tẹ̀ rí pé bí ọmọ ṣe bẹ̀rẹ̀ kalẹ̀ àtàwọn kan ní ọmọ ń dákọ̀ kan ní internal charge jẹ́ òun náà ní eh, kíláàpù yìí tó rárí bẹ́ẹ̀ tó wà ní màjàgbá àti bẹ́ẹ̀ lọ irú kan báyìí máa ń dà máa wọn tó àwọn tó bá jọmọ àwọn tá jọmọ àwọn tá jọmọ tó ń gbà ìlú tí àwa náà rí pé àfa ni wa ń pa àti láwọn tó ń gbòkè tiwa àwa ní abẹ́bí àfa àfa sì jàfà lọ tó ń pa àti láwọn tó máa jáná sí àwa ni wọ́n rí wa pé àfa ni wa àti ń pàdé wọ́n ń pè wọ́n ṣe bí ìdámọ̀ nínú nàìjíríà ọ̀lá ìfẹ́jẹ́ mọ̀ wàrà wa àwọn ilé àgbáyé táwọn ẹni mọ pàtàkì mà wọ́n ti mọ fún ìmọ̀ ní ọwọ́ rẹ̀ àwọn obìnrin wà àwọn táwọn pè ní àáfà lómi yìí táwọn pè ní àáfà lómi yìí wọn ò lè jí ọmọ tí ó láwọn àyè kan tó bá wọn sọ àwọn ibìkan wọn lẹ́sẹ̀ àwọn ẹgbẹ́ wọn tó ń bẹ̀ lẹ́yìn nínú ìwọ́n tó ń bẹ̀ pé mo fẹ́ mọ wálé tó ń ní ìgbà torí ṣe kékeré ìfọ́lá fún kéjìlá tó fẹ́ máa tó ń bá àtúntò tó báyìí náà ní bí a fẹ́ máa tó ń bá ìmọ̀sáláṣí wọ́n kọ́ tẹ́ǹtì rẹ̀ lùnà wọ́n lè ní sídà fún ìlọsí ha ọ̀rọ̀ sí ẹ̀rọ ọ̀rọ̀ sí abùkárí láwọn tí wọ́n sọ́kọ̀ nínú àwọn àfáà ni eré olóòlè jù wọ́n bá lè lè lẹ́yìn ìgbà táwọn olókùn kí wọ́n kọ́ nínú àwọn àfáà kí wọ́n gbé àwọn àfáà tó kí ló mọ̀ ilé adájọ́ akọ́kọ́ tó sọ nílọrin yìí pé kò sí àfáà súnmọ̀ kẹtẹ́lẹ̀ yìí mọ́ nílẹ̀ Yorùbá bó ṣe yí náà ó ní kò sí àfáà súnmọ̀ kẹtẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá bá sì lágbá àfáà súnmọ̀ ẹni ẹni tó sọ ó sọ ní bímbà rẹ̀ ní ẹgbẹ́ ṣe wẹ́ẹ̀sì tó fi ṣùfún ọdún ilẹ̀ ń wọ́n àfáà fún ẹ̀mẹ́ ìgbé tágbájá sí sàfà ẹwájá sí sàfà wọ́n ni wọ́n kọ́ mọ́sáàsì kan sí àdúgbò rẹ̀ ìyá tó ní mọ́sálásì yìí ó wá ní òun ló fẹ́ kó máa tún wọn àwọn ẹ̀yà bìbí tí wọ́n lé òun ládàbí ládùúgbò wọ́n sàn ní bá kọ́ ọ̀dà ẹjẹ́ ká sì tó kù náà láti bẹ̀wò pọ̀. Àwọn èèyàn náà pèsè láti bẹ̀wò fún wọn, àwọn tó ń lóhùn orí aláwọ̀ àfà yìí, òun làwọn èèyàn ń sáyẹ̀ pé ẹ̀yà bá fún ìṣẹ́wò rẹ̀ nìyí. Wàlẹ́ àdìsẹ́ lẹ́ẹ̀kejì, àdìsẹ́ nọ́mbà tù. Àwọn ọmọ tó wà ní Sáyẹ́nsì Ìjọba wáyà, a gbọ́n wọ́n ní káfà ìṣà ní ìgbà lẹ́kọ̀ọ́ ìta wọ́n sọ lábáwá ẹ̀rọ ìmájì ẹ̀rọ yẹ̀rẹ̀ lẹ́wọ̀n ni kò tún ní kúránì kà dáadáa ṣe ní nàìjíríà àbílẹ̀ yorùbá ṣe ọwọ́ pé bí ìtàn ṣe dàwà lọ́dọ̀ wa kò jẹ́ àmọ́ pàtàkì mọ̀ àwọn ẹgbẹ́ ìfáàfà ló pẹ̀ láwùjọ bí ìbá ṣe pé ìfẹ́ dàrú ìlú wa yìí tí mo rántọ́ pé mo di mọ́sálásí kan mú amọ̀sílẹ̀ àti ilẹ̀ ìjọba ìlú àyíkọ́ àmọ́kọ̀ èsì nígbà tí èsì ní ayé àti jáde ní ìdá tó sáré arábíà lónìí ẹni tí ó máa jáde pé ń ṣe gbogbo èèyàn ló lè máa ṣe wá àti mọ́sálásí ìjọba ní èèyàn tí lágbájá màtíláàtì lágbájá owó àgbàdo ìgbàtíláàtì èyí tètè fẹ́ mú wọ́n gbọ́ ọ́ wò ni àwọn tó dá pọ́blẹ̀mù kalẹ̀ ńlẹ̀ Yorùbá lónìí àwọn tí ò tó àfà tí ò tí yẹ kán jáde rárá tí wọ́n sì wà lẹ́nu ọmú àwọn náà pọ̀ jù náà tó fẹ́lá àfà. tọ́ba tó wá rí kankan nínú kohan àbíbi àbíbi àbẹ́ta àwọn àfà kan nínú àwọn ìgbéra kí ni gbogbo rí bẹ́ẹ̀ sì ni gbogbo rí kọ́. tí wọ́n fún wọn síwájú wọn síwájú díẹ̀ ni kò bá yé wọn ilé ẹni tá kà ní gbogbo pé ẹlẹ́lẹ́ nìkan òjò nígbà síbẹ̀ tí ìmọ̀ tó wá jẹ́ nǹkan dákọ̀ ẹran míì ni kèrè ní ìfọ̀nà kan náà ti dákọ̀ pé ẹni ní ìfọ̀nà míì ní ìṣẹ̀ mo dákọ̀ ẹlẹ́dẹ̀ náà ni ó dáhùn dákọ̀ ajá ní ibò mi gbogbo ibi tí wọn lọ sí ẹ̀dọ́rọ̀ jẹ́ ẹran tí wọ́n ń dárúkọ ẹran ẹlẹ́dẹ̀ nìkan ní dákọ̀ kò dárúkọ ajá. ọjọ́ tí wọn lẹ́nu sọ fún pé nínú bẹ́ẹ̀ wọ́n ń kí bọ́ yín tí mo ṣe ní ọ̀rọ̀ fún yín kò ju àwọn kan náà lọ ẹ̀dùn kàn wọ́n. àmọ́ àwọn sọ fún wa pé súnmọ́ nígbà Muhammad ó ní kan ṣe pẹ̀lú Al-Qur'an ó ní kan ṣe pẹ̀lú Al-Qur'an ìṣẹ́yàpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́tí mi ní wà ní Qur'an tẹ́tà ní ẹgbẹ́ ọ̀rẹ́ yìí àwọn súnmọ́ nínú wa ní àwọn nǹkan kan nǹkan kan bẹ́ẹ̀ ní súnmọ́ nígbà Muhammad nǹkan yẹn tẹ́ àwọn kankan bẹ́ẹ̀ ní sínú àwọn ọmọ bẹ́ẹ̀ lápẹ́ mẹ́fà márùn-ún tí ẹgbẹ́ ti lè ní ọ́pọ̀ pé ẹyọ ipò kò sí fẹ́ẹ̀nù ìlàmà nínú rẹ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ women yóò sọ̀rọ̀ ní late general jọ̀rọ̀ ọlọ́wọ́ ní àwọn ọ̀gá tó máa ń sọ nípa ogun pínpín pé àwọn ọmọ ọkùnrin àwọn ọmọbìnrin wọ́n máa mú áàpù Àwọn ọmọ ìgbàrọ̀ pé àwọn ọmọ olóòkú dègún tó bọ̀rọ̀ mọ́. Ẹni ìgbàrọ̀ pé àwọn ọmọ olóòkú tó nìyí wọ́n dègún ọmọmọ̀lú. Àwọn olóògbègún ọmọ olóòkú dègún ọkùnrin ẹgbẹ́ obìnrin ẹgbẹ́ alẹ́bí ní àkèrè tó gbogbo ọmọ olóòkú lóbi dègún alẹ́bí lówó yìí. Alẹ́bí ní gbogbo ọmọ olóòkú tábàrí kó olóòkú àbá rẹ̀ òfómọpọ̀ àbọ̀mọ olóòkú gẹ́gẹ́ bàbá rẹ̀ mùsùlùmí lòun òun jẹ́ ẹlẹ́sìn mi olóòdìjogún wọn tálẹ́yìn ìjàmbá ọlọ́run sọ̀rọ̀ yóò sọ ní black àníbi wa kọ̀ yáda rẹ̀ àwọn ènìyàn á ti lè sọ̀láàt wọ́n á ti zakat ọlọ́kan sọ́nà ni ẹ kí ni ẹgbà rẹ̀ bí ni á nù bá bá ti jẹ́ méjì á nù tẹ̀lé ẹgbẹ́ ń rí báyìí ẹgbẹ̀ tó bí irun káwọn ilé ìwọ̀n méjì àdúgbẹ̀bẹ̀ lọ. ṣùgbọ́n wa bẹ́ẹ̀ lẹ́yìn alukóhán tufa asúnlẹ̀ tufa sèrè tufa sèrè alukóhán. lára rẹ̀ ní kò alẹ́kùránì bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ yìí túnmọ̀ ma túnmọ̀ ìwà ìṣáyò rẹ̀ nínú àwọn àlàyé sáré ìdílé yìí lára tọ́nà ọlọ́ọ̀sìn kan léwọ̀ lóòótọ́ àmẹ́lẹ́yìn náà bẹ́ẹ̀ tọ́nà ọba ti léwọ̀ bó lẹ́sìn àlejò wa kó lákòyàwó bàbá ní ká máa ń dárúkọ ẹran ọlọ́run nílà káyà ṣé tí máa ń bẹ fọ́lọ̀ púpọ̀ kó máa bọ pé kó máa dárúkọ àwọn ẹran àwọn ẹran kan bẹ ní pé wọn ò ní dárúkọ rẹ̀ àbí káwọn pé àwọn ọmọ tó ń jẹ́gbẹ́ nípa ilẹ̀ Yorùbá yìí àwọn kankan bẹ tó kọ wọn yàtọ̀ àwọn àyà tó ṣe sọ yàtọ̀ ju ọmọ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ Yorùbá kí ní táwọn tó ní kan lè yìí ẹ bá ti kó lọ ní nísìnyí ẹ bá ti gbé gbọmọ sọ kó lọ lè kó kó lọ ọmọ ọtẹ ní kí lọ sí ọ̀gá tí wọ́n lè pè náà tí wọ́n dé tí wọ́n wó kí èyí tí wọ́n wá láti èkó wọ́n wó kí èyí tí mo fẹ́ wà gbá. èyí tẹ́lẹ̀ ń sẹ́yìn èyí wọ́n kàwọn ìkòlè lọ́wọ́ ìrà tí mo bẹ̀rẹ̀ sílẹ̀ fún mi. ṣùgbọ́n àwọn ọgbà tó ṣe ẹ̀rọ kọ́kọ́ àwọn ọ̀sẹ̀ báyìí àwọn ọmọdé àwọn èké náà èyí ti ẹgbẹ́ orí ẹgbẹ́ owó pọ̀ àlejò wa fún ní ìdáǹtò ní kóòtù tí ó mọ̀ dá ìdúrà pé ẹranṣẹ́ bá ti rí ìtàn báyìí lára rẹ̀ ọrí mi nínú o ìdílé lọ dé ìtọ́lọ́kọrí rẹ̀ ní o ẹ̀ṣẹ̀ rí ẹ báyìí nínú o tẹ bá ti rí àwọn ọ̀rọ̀ ìbáyìí lára rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ ìgbé wọ̀. àpá àti ìlànà ìgbàgbá ẹbí rẹ̀ pé tá a jẹ kìnìún ẹbí tí wọ́n lè jẹ kìnìún ẹni tí wọ́n ẹni tá a lè jẹ ẹkùn tá a lè jẹ kókó ní pé ìṣẹ́lẹ̀ ìjẹ́ ìrìn tó ni ó wá sọ ọkọ̀ ó wá fún ìròyìn tó pa ìkòkò àtajá àtàwọn nǹkan ní ìtawò tẹ̀ mà ó wá fún wa. Ìròyìn náà máa wò lára ẹran tí bá fẹ́ jẹ. Gbogbo ẹran pátá tó bá ti ní ọ̀gàn tí wọ́n fẹ́ pa nǹkan. Èyí ti pa àbẹ̀rẹ̀ ẹ̀kọ́ mùsùlùmí. Mùsùlùmí ìmọ̀ ní ẹ̀ títẹ́ ilé ẹran bá wọn. Ilé ẹran bá wọn ẹ̀ gbọ́dọ̀ jẹ́. O ti fún wa ní kóòdù wọn. Tẹ̀sán ti wá ilé ẹran kan. Àìsàn ni Alẹ́sẹ̀rẹ́ Adé ti ló kọ rẹ̀, ó kọ rẹ̀ kọ́. Ṣé ó ní ìjọba yìí tó bá ní ẹ̀lẹ́jẹ́? Àti bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ ní ẹ̀yìn àwọn ẹyẹ àwọn ẹyẹ àwọn ẹ̀ka àwọn ẹ̀ka yàtọ̀ pé àwọn ẹ̀yà máa ń sá nǹkan jẹ bí kòkòrò but àwọn ò ní ìtẹ ẹsẹ̀ ìtẹ́lẹ̀ ẹsẹ̀ àwọn ò ní ìtẹ́lẹ̀ ẹsẹ̀ tẹ́lẹ̀ pàtàn bí àwọn lion àwọn ajá bá ṣe ní ọ̀gbọ̀n àwọn ẹyẹ náà ní tiwọn but ẹsẹ̀ tí wọ́n wá alẹ́ mi ní gbogbo ẹran tó bá ẹyẹ tó bá ti ní nǹkan bá yẹn ní ilé ìtẹ́lẹ̀ mi ẹ̀jọ̀rọ̀ jẹ́ ẹ̀ẹ́dì tí wọ́n mọ̀ tí ó kúrò ojú ẹkùn mẹ́rin ẹ̀rọ ní ọyọ ẹ̀kan bọ́yá ìmọ̀ bá tí ó kéré ni ó sì jí ẹmọ kọlá àwọn èèyàn ọkọ̀ ní ọmọ tó wà jọmọ ilẹ̀ àwọn ẹ̀kan ẹ̀kan lè gbé àdúgbò bá kú fún ọ̀gbẹ́ náà ẹgbẹ́ ẹ̀rọ nìyí àti ìgbà àti gbé náà lórí sì jí ọ so àwọn tí wọ́n ń fa ọmọ náà ló ti máa jí ọ àwọn ẹgbẹ́ náà wá di ẹgbẹ́ ìlú nǹkan kó lè ṣe oúnjẹ nìyí àmọ́ àwọn bíi bíi èdè ni ó ṣàkùgán tó bá kí o báyìí yóò wọlé fàfọ́jáde ni irú àwọn ẹyẹ tó bá ti rí bẹ́ẹ̀ ànẹ́bílẹ̀ ẹ̀gbọ̀rọ̀ lè jẹ́ ẹni bá lè jẹ́ nítorí ẹni jàdá náà ni o àbí gbóhùn gbó tó máa ń jẹ òkú tọ́rọ́ làwọn òbí òkun náà tó nǹkan tá nǹkan tí ẹ̀kọ́ ta fẹ́ kọ́ àwọn tá a jẹ́ ìlàbùrẹ̀ ẹ̀mí àwọn tá a jọmọ kéwù wà láì àwọn aláìwé òkùnkùn tí yẹn farabalẹ̀ ọlọ́run sọ ayé àyàtọ̀ àti ìjọba ìwà ọ̀sán náà etí wà nǹkan tàbí gbére etí tí ìlànà kàlọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءهم أمرهم من الأمن أو الخوف أذاعوا به ولو ردوا إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستهزئونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. Bẹ́ẹ̀ni, ọlọ́run ọba gbọ́mọ̀ pé ìmọ̀ jura wọn lọ ẹni ọmọ fi yí apé wọ́n náà lè nímọ̀ o àmọ́ àwọn kan bẹ ẹ̀bùn mi kìí ṣe pé mo lè ka tó ń kìrìtì tu òun ní mú ẹ̀dẹ́gbẹ̀ ẹ̀bùn mi yóò níbi tó yẹ kó dé kára ni yóò sì ní nǹkan pé àwọn ẹ̀kọ́ kan tó yẹ kó há sórí. àjùlọ ìmọ̀ nípa àdìsá nípa Muhammad sallallahu alaihi wa sallam ọ̀ ti ha dáadáa. wọ́n ń pè àwọn ní àwọn tó kọjá ẹlẹ́sìn ìsìn bá pọ̀ tí ó káyà yìí àwọn nǹkan tí ò bá sí káàrí dájọ́ fún wọn bá kò sí yàrá mẹ́rin gbogbo àwọn afáàtò kọjá lọ́dún tó ní ẹ̀kọ́ sí àdúgbò wọn àwọn nǹkan wọn ń tẹ̀lé nìsín àwọn afáà kan bẹ pé pé lórí gbàgbà lórí dá sí àwọn tó dá bàbá wọ ayà yìí ìṣe sọ mi. ẹ̀sọ́ lọ́wọ́ pé iṣẹ́ ìdá ọláhù ánà ilá ilá ilá hù wọ́n mọ̀ láhìkà شهد Ọlọ́run láti àwọn tí wọ́n ní máa kò wá kò dájú bẹ́ẹ̀ àwọn tàbí ní màlásán. Wọ́n lára rárá sí àwọn tí tó máa ní bèèrè múnà yìí. Wọ́n akọ́kọ́jọ́gba ìmọ̀mù ni wọ́n ń sọ nípa àrùn kíkí ìmọ̀tọ́gbá bíbẹ̀. àpáyọ wá sọ ìdájọ́ pé ó wá sọ ìdájọ́ tó sọ fún ìkànnì ìrìn bọ́dà kan abẹ́lẹ̀ wọn náà ah, bẹ́ẹ̀ sí kíkí nìyí ìṣọ́ fún fọ́kúlì kí lọ bá ní o pé á bá àbú rẹ̀ àti ìtàlàyé rẹ̀ àbú rẹ̀ rọ̀ bó fi ìtàlàyé rẹ̀ rí. ó ní à ah, kí ló bá mi sọ yìí هم رجال wà رجال. nínú أبو àfàlàbù rẹ̀ àfàlàwà náà àwọn ọ̀rọ̀ tí ìgbọ́ ọ̀sọ̀ fáwọn alìbánú tó sí yàrá ọ̀rọ̀ tí ìgbọ́ fáwọn ìdúró sí yàrá tó sí tí ìmọ̀ aṣọ fún àfà ńlá àfà àgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n títà pé aláfà láwùjọ yìí ẹmọ tó ló pọ̀ wa àmọ́ báwùjọ tí wá ti rí àwùjọ tí ò Àwọn ìlú ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ìlú ọ̀rọ̀. يقول لمن حاول العلوم Àwọn kan ní Islam media tí wọ́n ń da Islam media, àwọn lára ni wọ́n. Tàbá gbé ìyẹ̀ tí wọ́n ní Tàbá gbé tó bí kéèlì. Bára gbé yàmùyàmù tàbá gbé tó bí kéèlì ní. Kí a dígbé ìrìnlẹ́ méjì tẹ̀rù mọ́ rẹ̀, ó ti tẹ̀rù. Àwọn ilé tẹ̀rù àfà ló jẹ́ kí lọ́fà lónìí. Ó wá sọ náà àpá, ń sọ ọ̀rọ̀ búkú jẹ́ fún ọwọ́. Àmọ́ ìgbà tó wá sọ̀rọ̀, ẹni tí sọ̀rọ̀ sí jẹ́ náà, àfá Tẹ́tẹ́ náà àfà wa aláfàájà. Kí àwọn àfà kódà ẹmọ́jà ní àfà ilẹ̀ Yorùbá. Àmọ́ afọ wo ilẹ̀ Yorùbá, ọlọ́run ìmọ̀tọ́nà fẹ́ nìyẹn ó dépò àfáàdà. Àmọ́ àfáàdà ni lọ́dọ̀ tí wáyà yìí. Kìí sọ orí. Àwọn tí wọ́n lọ lọ́jọ́ orí náà aláàtàmì ò ìjọ sàláwò àní ẹjá wíjá ọ̀hún ẹjá wíjá ọ̀hún tẹ́ tí ó kúrò sàláwò àfààní láyé àfààní láyé ní ìfẹ́ jẹjọ ibi tẹ́ ti parí ibi tẹ́ ti parí ní jẹ́nà àti ìsìlámíyà jẹ́nà ìsìlámíyà nínú gbogbo nǹkan ti lọ láyé tó tó wọ́n kẹ́lẹ̀ ìjọba wà ní ẹsẹ̀ ìjọkùn. Torí pé nígbà tó fẹ́ dá Jamiu àti Làmí alẹ́, wọ́n wá kó jẹ́ ẹ̀fà yàtọ̀ sí Jamiu àyèkú tó náà fi dálẹ̀. Wọ́n wá ní láti jẹ́ káwọn tí ń kọ́ àwọn ìjáde ní ọ̀rọ̀ fi dálẹ̀. Wọ́n ti dálẹ̀ tẹ́ o. Bí wọ́n ti dálẹ̀ tẹ́ wọn ti pọ̀ fún àwọn ìdíkọ̀ fún àwọn ìdíkọ̀ fún àwọn ìdíkọ̀ tí wọ́n láàmì láka níjọ́ tó yẹ kí n tó ojúṣe ọmọ. Tí o di pé èèyàn ọgọ́rùn-ún kan, èèyàn ọgọ́rùn-ún méjì ni wọ́n jẹ́ lọ́dọọdún. Àwọn tó máa ń mú ní Kwara ní Nàìjíríà ní Kíkó tọ́jú máa ń mú màná tó máa ń mú ó kéré pẹ̀lú ẹ̀kẹ́ ń fi sí ìkọ̀mà ní Nàìjíríà ni o. Bí o bí wá fa káàkiri gbogbo ayé náà, wọ́n á fún ọ káṣà á lè kéré jù lọ lọ́dún kan kọmọ ní ẹ̀ 200 àti ẹja ní 200 kárígbẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀sẹ̀ wọ́n fẹ́ bíi ọmọ ó ti tó 20 years wọ́n fẹ́ ṣe pé àwọn fẹ́ nílẹ̀ mẹ́wàá péré àwọn ọmọ táwọn kọ́ pé ọmọ ẹni lóyìn pé kí ó ní ó lámìláta ọmọ tuntun fẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà àwọn tí wọ́n jẹ́ àwọn yòókù wọn alọ́sálàmà tí wọ́n jẹ́ kan professor abdulwahab ẹlẹ́sìn pàtàkì sálàmà tí wọ́n wọ́n ẹni wọ́n dùn wọ́n gbà fún wa ẹ̀yà ti gbẹ̀lẹ́kẹ̀lẹ́ pòfẹ́sọ̀ alárùfà ah ẹ̀sìn lẹ́nu ẹ̀yìn mọ́fà ọwọ́ sọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ ẹni tó lágbàgbà ẹni tó lápọ̀ àbí tó lébi kẹ̀kẹ́ tó fọ́ fún mi ẹni ọlẹ́sìn ọgbọ̀n nípa nǹkan yìí àmọ́ ẹ̀lẹ́ gbọ́ yìí wọ́n ní ní jẹ́nà ti yàmúyà ní ìfẹ́ yàmúyà ìmọ̀dúnà tọ́kọ́ mọ́ ní ọkọ̀ àwọn student pé ní ọdún yìí nọ́mbà wọ́n rẹ̀ gbogbo ìfẹ́ sí gbogbo pàtínẹ́sì àti gbogbo gbogbo lẹ́rù ẹnì kẹta múrì wọ́n ní láti gbà sí pọ́ọ̀pù ti wọlé àgbàdá ìwọ́n lágbà ọ̀nì alìfò ló máa ń kọ́ sí ẹnì ẹ̀rọ kẹ́nà wọn níbẹ̀ wọ́n ní ká fi jáde ẹnì méjì fún bẹ̀rẹ̀ ká fi jáde ẹnì méjì fún bẹ̀rẹ̀. Ìṣẹ́ kò sọ fún wa pé nígbà míì ẹni tó jẹ́ kí n sì yunifásitì ẹ̀rọ ọ̀dọ́ ọ̀dọ́ níbi ọmọ níbi níbi ẹni tó jẹ́ olórí yunifásitì ẹ̀ka yunifásitì máa ń káwọn ti nípa lẹ́kítọ̀ lọ́mọ lágbáwá ìdí ẹ̀rọ tó lè jẹ́ nu Saudi Arabia àbí kọ́ọ̀tù ni wọ́n ní ẹni yẹn máa ń sọ pé táwọn bá ráyè wọ́n máa ń ní kí ìfẹ́fẹ́ aráyé bá wọn dìé máa rẹ̀. wọ́n ti wá ń mú ọtún wa ń mú àwọn èèyàn láìpẹ́ yìí àwọn tó jẹ́ pé mú àwọn tó jẹ́ tún di lẹ́ẹ̀dì ìjáde àti ìlànà tó pé kí àti wọn kọ jáde kí ń sàǹfààní nínú ìjáníà tí wọ́n ń sàǹfààní fún wọn tí wọ́n ń rèé àtàwọn ilé ẹ̀kọ́ mi wọ́n á sà wọn wọ́n sọ pọ́ọ̀tù náà níta wọn lọ rè pẹ̀lú ẹ bá ń kó orin ta. Thank you àwọn ẹgbẹ́ wọn àfọ́ àwa o àmọ́ ilẹ̀ tó máa jẹ́ nílẹ̀kọ̀ kan báyìí kí kálukú mọ́ ní kálí mọ̀ wá ara rẹ̀ èyí tí àwọn ọ̀rẹ́ onímọ̀tò máa wọn náà bọ̀ tákà fi kẹ́kọ̀ọ́ yà ní pé báwo jẹ́ bí ẹ ti jẹ́ wípé bóun bá ti ní ẹni tó mọ̀ orí kalẹ̀ ó ti dàgbà lọ́dọ̀ ìyá tó ti lè parí àbọ̀ ọmọ ìfà afọ́ ìjọ̀gbọ́n ó ní ẹni tó jẹ́ pé ìmọ̀ tó ní

tẹ́sẹ̀ni fa ilé ọ̀rọ̀ òbí ìṣèlú ti gbogbo wọn láàyè wọn lẹ́kẹ̀ tẹ́ni o ọlọ́run ní kẹ́lá tẹ́ni fa. àwọn ẹ̀kọ́ tó ń bẹ ẹ̀kọ́ wọn ní tí wọ́n tó ipò àwọn kọ̀ọ̀kan wà tẹ́lẹ̀ ní nàìjíríà kọ́kọ́ lọ́kọ̀ ma. bí bá ń dáhùn bí dábàá ní àwọn kan ti jẹ wọ́n fẹ́ nìkan jẹ kó lọ sí òní wọ́n fẹ́ ní màrí ní ọ̀sán yìí. àwọn fúnbọ́ọ̀ ti gbogbo ẹnì kan òsínú máa nínú àwọn ní nàìjíríà lónìí tí wọ́n tó bá sáré ọwọ́ àwọn àwọn tíjọba gbà pé ní cbn báńkì tí wọ́n bá wọn sílẹ̀ pé àwọn iléèwé ní ọdẹ àwọn ọkùnrin lẹ́tọ̀ lẹ́yìn tó bá ká máa jùlẹ̀ púpọ̀ nígbà kan lára àwọn ọmọ wọ́n dàtí pọ́fẹ́sọ́ ọ̀fẹ́ ṣe pọ́fẹ́ àmọ̀sán ní ìrẹsì ọ̀dún ẹgbẹ́ ọdún mẹ́rin wọ́n á tẹ́ ju gbogbo àwọn pọ́fẹ́ ìwọ̀n wá ṣẹlẹ̀ sí ní social media bẹ́ẹ̀ wá kà oṣù báyìí oṣù báyìí mo tẹ̀lé pé ní káàtà mi lẹ́yìn fẹ́ ló wẹ̀ jáde wá níbi yìí sọ wà lágbájá náà ó jẹ́lẹ́sì o kò jẹ́lẹ́sì o yóò kàrẹ́ tó mi tẹnukọ́ o tẹ́yìn ẹ̀ wá jáde ọjọ́ tó kàdí fánẹ́lì lọ mo pé sanari ọmọdé sanari tí ní ọ̀sẹ̀ kọ́mítì tí ní kí ẹni yẹn lẹ́bí tó ní kéwìn yẹn ó wá pé bòṣàláró kúkú lọ́la ìbàdàn ẹ kó lẹ́kọ̀ọ́ lórí fún. Nígbà Ìgbẹ́gbẹ́ ìmọ̀rẹ́, ìmọ̀rẹ́, ọba ìfẹ́ ìlú ìṣẹ́gbẹ́ pé tó ju ìyàmúlẹ́wọ́ lọ ní àbáfúnà ẹ̀rí gbogbo lọ́mbúra. Ẹni tàà ń sọ ẹ̀rí, àwọn àgbà àti rẹ̀ ní Tẹ́mítánárì kò ní. Nítorí pé ẹni yẹn lọ bá bá àtúntàkó ìyà náà mú, ó lọ bá àwọn pọ̀. Àwọn tó wọ́n bẹ̀rẹ̀ láti gbé ìfẹ́ Tí wọ́n lẹ́ bínú sáwọn àfáà pé ẹjọ́ bínú sí yín, ìbílẹ̀ tí ń bínú sí wọn. Mo fọ́lọ̀ búra. Pé mo fẹ́ bínú sáwọn àfáà pé ń mẹ́ta ìlànà wọn lọ́wọ́, ìbílẹ̀ tí ń bínú sí wọn. Ìbí tí mo bí wájú yìí mo sọ bẹ́ẹ̀. Wọ́n lọ lọ bá pọ̀ pé wọ́n bá wọn gbìyànjú lọ lágbára. Wọ́n ní kó mi tó ní wa, kò sí tábàlì mẹ́. Nítorí ó lè wọ ọmọdé náà kò sí bẹ́ẹ̀. tó ní nǹkan tó yẹ kí wọ́n rọ́ṣà bí lójú àátàdé wá àwọn àgbẹ̀ pẹ̀lú àwọn àfà yìí láti 1999 nígbà bàbá màdínà wáyà yìí wọ́n wá sí ìjùmọ̀ àmì àyíjọ kan bàtà wá sí ìjùmọ̀ àti kébìlà tán ẹ̀sìn bàbá màdínà wá jùmọ̀ ní ọ̀nà bọ́ọ̀nà wọlé ti parí wọ́n bèèrè fún àwọn múlá ní ìgbẹ́gbẹ́rẹ̀ nǹkan nílẹ̀ ẹ̀rọ kí lè lọ́wọ́ wọ́n ti gbọ́rùn kí lè lọ́wọ́ ẹ̀gbọ́n ní wọ́n tó gbìyànjú ẹ̀ kò sínú àkọọ́lẹ̀ ni àbílẹ̀ kò sínú àkọọ́lẹ̀ àwọn àdìgbò ni ara kò sínú àkọọ́lẹ̀ náà ni àwọn àdìgbò bàbá sì dìde wọ́n sì lọ́ba ọlọ́kọ̀ kan alùpùpù ẹ̀sìn ìgbìyànjú náà ìgbìyànjú kálukú náà ni wọ́n gbé ìgbìyànjú ògbè ṣùgbọ́n ẹni pé kí ni máa sọ fún wa pé kò mọ kẹ́kẹ́ gbẹdẹ nínú ọ̀nà kúrò ní ilé ọdún mẹ́wàá. Àwọn ọmọ ìgbàgbọ́ ń bẹ̀rẹ̀ sí ìlànà ìpèsè ọmọ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ lè jáde mi ẹni tí wọ́n ń gbé mi ilé tí wọ́n ń náà ni kò jẹ́ ká ilé kúrò. ó wà ní àwọn olùkìdá ilé wa àwọn olùkìdá ilé wa wọ́n náà wọ́n lè fi wa máa nígbà kó lè fi wú ó ní lè fi wá lè fi wú bíbí

Gbogbo bá ń sọ̀rọ̀, àwọn ìlú ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀. Ẹnà tí káwọn jẹ́ tó kú dúkù wá ní ìbẹ̀rẹ̀. Ẹgbẹ̀ ìfọ̀nà àjá àwọn ọ̀rọ̀ àjá ọ̀rọ̀ alábàdẹ́lẹ́wà. Àwọn ẹgbẹ́ àbá wa o, ẹgbẹ́ ìyá ni o, àwọn ẹgbẹ́ àbá wa o. Àmọ́ ìpò wọn, àwọn ẹgbẹ́ tàbí fún wọn bẹ́ẹ̀. Gbogbo ẹ̀sìn ẹgbẹ́ tàbí fún. Bí ẹ bá sọ ní tó bá fi àtọ̀, tó bá fi jẹ àtọ̀ àbá kẹrọ ẹ̀rọ lọ́nà àbá ẹni wọ́n ni àbá aláwọ̀ aláwọ̀ aláwọ̀ àmọ́jà tara jẹ́ ìpàlẹ̀ ààrí wọ́n lù yìí níbi ìmọ́ níbi ìmọ́ ọ̀rọ̀ Òṣèlú ọkùnrin ni wọ́n ti bọ́wà ní dákọ̀ rẹ̀. Àmọ́jú Tó bá ní èèyàn ní àṣà, èèyàn máa ní káòdì láyé ẹni tó ní ẹgbùn ọ̀sọ̀ ìrìn. Ọ̀rẹ́ mi ni, ó ti ó wá wá prógámù fẹsẹ̀láró ní umaru jẹ́sánlé ah ó ní ìmọ̀ aláró ó ní ìmọ̀ ní aláró ètí ìdí kẹta bá ó ní nímọ̀ mi o ètí ìdí kẹta bá ó ní nímọ̀ mi o ọ̀tá ń sọ yóò ti pẹ́ bí 2003 so láti sọ náà bí adúgbò náà náà bẹ́ẹ̀ kí sì jẹ́ mọ̀ yìí àti kọ́má sí ní ìmọ̀ ní ìmọ̀láfà wọn. Ṣé orí tó di lẹ́yìn ìta ti lọ ní pé àwọn tá a jẹ́ tó lágbo lẹ́yìn mi, àwọn tá a ta àwọn làǹbàrà wá wí, àwọn tá a ta ń lọ ní pé ẹgbẹ́ ká mọ̀ wá ara wa. Tábà ti dá àwọn nǹkan kan tí ó bẹ̀rẹ̀ lọ pé ní à ìrírí ìgbé ń lè. Ẹlẹ́rìí tó jẹ́ yàtọ̀ sí tí òun tó ọ̀gá òun gbọ́, bí mo tuntun wá ọ̀lẹ́ mo tuntun wá. Mo ọ́ padà ẹ padà lọ sọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ jù ọ́ lọ pé ẹ̀sìn wọn lù bọ́bá wá di ààrẹ lọ pé ẹ̀sìn jẹ́ tí ń ṣe nìyẹn lọ gbọ́gbọ́ pè é ìtàwá ọ̀rọ̀ ọ̀rọ̀ fún pé ní ọ̀rọ̀ ọmọ kàfí lọ́wọ́ fún wà yìí kan á sọ fún ọ mo ìfọ́ ní mọ̀ nípa ìmọ̀ sọ́ọ̀dì ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ ولولا فضل الله وحيده Ọkùn pé ọlá ìdáwọ̀rọ̀ sọ ní ọlá tó lọ jùgbé mímọ̀. Tó bẹ́ fẹ́ ọlọ́ ọgbọ̀n rẹ̀ ní ìmọ̀ tí ó pé eléyìí tí ń sọ rẹ̀, eléyìí tí ó ń rí, táwọn ìrìn ìsọ̀dá ọlá ìjọ̀nà, ọlọ́ọ̀lọ́lá ni ọ̀tánú.

wọ́n wá ń pé àti táwọn ń délé mi òun sí àwọn ọmọ síbi èsì kí wọ́n sí àwọn àáfà tí wọ́n lè fún wọn dá lẹ́nu ọ̀gbẹ́ tí wọ́n kojú àwọn ẹ̀sìn tó ọ̀gbọ̀n yọ̀ọ̀dá. èsì náà lè tẹ̀lé àwọn àáfà ìwọ̀n gbogbo ní pé kí wọ́n yára tó kò sí ìyàwó ẹni tí ìyàwó lọ kí lè lẹ́yìn àtẹ̀lé sí. àwọn àáfà tí wọ́n lọ pé ọwọ́ fẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó bá wọ ẹsẹ̀ mọ́ olóyìn bú ni wọ́n bá kúta wọn sí ẹ̀sìn ìrìn lọ́dẹ́ bí ọwọ́ ni. àwọn tábà máa tẹ̀lé nù ìṣẹ́ ni tó wọ ẹsẹ̀. Ah, àmọ̀dúkọ́ tó lọ òun ló pé àwọn ọmọ onímọ̀ náà wọ́n ní lọ́wọ́ kùlù ó lẹ̀ máa ikú àwọn àfáà òtútù lé bí àfọ́ bá ti ń kú ọ̀bá tó bá ẹ̀ láwùjọ mọ́ àwọn tó máa lè àwọn àfà táwọn àfà ńláńlá àwọn àfà ńláńlá tó bá kọ́ láwùjọ ó máa ń sọ fún mi o ìgbà tí bíbí bá ti fún àfà kan ní mo rò ó ní sẹkún nípa mọ́rin tàbí àbáyọ̀ ìgbà àwọn àfà náà á I bíbí bíbí bá àfà ìdẹ̀ sẹkún ó fẹ́ mọ́ lè rọ̀ sọ mọ́ ó ní ikú bíbí bá ti ọlọ́wọ́ ti sá sí ìsìlámù torí ipa tí ó gbogbo ti ń kó lára ìsìlámù ní kí pọ̀ àwọn kan tí wọ́n ti dàrú tí òjò dàrú pọ̀ bọ́lá ọ̀tún ní sáàtì ìsìlámù ló kú báyìí. àwọn òṣìṣẹ́ tí ń sọ̀rọ̀ ló ṣe dàrú ìgbà tí wọ́n láyé àtàwọn òṣèlú wà láyé mọ̀tà ló tẹ̀lé wọ́n lọ́kọ̀ tí àkà wọ́n ni wọ́n gbé sílẹ̀ lọ́kọ̀ tó bẹ̀ báyìí àwọn òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n láwọn ẹgbẹ́ náà ní o wọ́n á kà fún wa ah, ah, àwọn ti fi náà lè fi náà lè bọ́ ọmọ ti jáde wọ́n lè fi jáde tàbí já ẹni tó kó kúrò wọ́n ti kó kúrò kúrò ní báyìí bá ń sọ ìjà kojú wa sọ̀rọ̀ ni àwọn òṣìṣẹ́ rẹ̀ báyìí rí pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ọ̀kọ́dẹ́ àwọn ọ̀kọ́dẹ́ ìwà ńlá ní ọdún ìbá àti ìjọba jáde ẹni tí wọ́n ti ti báyìí alìbánikú tí ìtòlú ètò ẹ̀ gbogbo tí àgbọ́là ń gbọ́rí olóòfọ́ sàlàfíà lónìí débi pé àwọn èèyàn kó lẹ alùsùnà ara wọn débi pé ìfẹ́ ìlẹ tí wọ́n ní sí ẹlòmíì tí ó sa alùsùnà òtítọ́ ìgbà tí mo ní láti wà láì lòsùn bẹ̀rẹ̀ ọwọ́ pé ọdẹ ìgbìyànjú dídí rẹ̀ yìí wọ́n ní tó ṣe wọ́n ní tó bá kù náà lẹ́gbọ̀n nù àmọ́ náà ní ẹgbẹ́ ayé rẹ̀ bẹ̀ títí kò ní ẹ lókè bá a ti sọ bí ìdájọ́ ọjọ́ à ń ṣe yìí ẹlòmí ìrí tapẹ̀ lòmí ìwà ayé wọn ṣe ní ìlọ gbogbo ẹ̀sìn náà ẹni tuntun kọ́ kalẹ̀ tó bá dé ẹ̀rọ àjáde yóò gbàtí ìrẹsì lẹ́sọ̀ fáliwọ̀n yìí ní tẹ́kì àwọn ìlú ìmọ̀ mú yóò ti sọ fún ibi ọdún kan ló sílẹ̀ fún wọn ní ìtẹ̀ta kò sí àtijọ́ náà tí wọ́n ti fọ́ra wọn mọ́. ó wá pé ẹni ọba yìí tó dé sí náà kò sí ní sálámà sí yàn yóò sì rí ẹni kan kó àtúntò gbòdò lọ́wọ́ ó bẹ̀ kọ́ àti ní ojú lọ́wọ́ ó sálámà sí. gbogbo mú ọ̀sán báwọn kò já lásìkò wọn so káwọn àfa kú ewu ni والله ما فضل الله ورحمته لقد Ìjọba tẹ̀lé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà láàá tí ó ti ní máa ṣe ìlànà ìfowópamọ́ ìyàtí ẹgbẹ̀tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ ni mẹ́rin

àfọ́ àti èyí tí àfá àfọ́ ọmọ lẹ́nu ó gbé láwùjọ yìí àti ìgbà àjọ bí ẹ̀rọ pé ọlọ́run fún lágbà ní pé àwọn ọ̀rọ̀ tó lè tó lè dà lórí àwọn ọ̀rọ̀ tí ò lè yé yín àwọn ọ̀rọ̀ tí ìgbà bẹ́ẹ̀ fi yanjú ẹ̀ káàkiri ilé ìtàmì láwùjọ à lọ́wọ́ ọ̀gbọ̀n lọ́rin wàrà mẹ́tìlì ẹ̀bẹ̀ ẹ̀bá ìlú ọ̀nà wàrà ìlú àbẹ̀rẹ̀ يتبعهم الشيطان إلا àwọn tẹ́nu àwọn tẹ́nu sàpẹ́lú fún àfẹ́kùn ní ìmọ̀ àpá ẹmọ sàpọ́lé wọn o bẹ́ẹ̀ bá tẹ̀lé tẹ́lé fún wọn ẹmọ sàpọ́lé fún wọn ẹmọ sàdúrà fún wọn àdúrà ìtọ́tọ́ náà níṣẹ́ wá ti yẹ mọ́kù bá ní òbí bẹ́ẹ̀ bí ní ìsì gbogbo àwọn àpá yìí níṣẹ́ wá ti bíi mẹ́ta ni wọ́n kó wájú mọ́tò ni gbogbo àwọn àpé èkó wọ́n dà lórí wọ́n dà sí àwọn orúkọ bí ìbá ti àwọn àfáà ìlọ́wọ́ sí ọ̀gbánu tó ń sánú wa àwọn àpé èkó wọ́n fẹ̀lẹ́ ní káwọn yìí dúdú tó fẹ́ wọ́n yọ bí ẹni tí ń bí àwọn lọ́wọ́ bí aburú tó fẹ́ lọ. tí ìbá ti àwọn àfáà tó lọ ń sá àwọn tó ń sánú wa yìí àá ti fẹ́ àwọn àfà ìrọ òjìjẹ mẹ́kún tó jáde ìrọ wọ́n fọ sẹ́mínà ní ibi wọ́n tún wọ́n tó takò yóò àpò bínú ọ̀rọ̀ lọ́mọ ẹ̀mọ́ ó tún mú yìí bí ìfà ṣe bẹ́ẹ̀ kéèyàn máa ṣe sàábíà nẹ́bí lára tẹ̀lé jẹ. ìfẹ́ ìṣẹ̀lẹ̀ kì í sọ̀rọ̀ kálọ́bì ilé ẹ̀dẹ́ ọ̀gbẹ́ ilé ìfọ̀nà fàáfù tó wá ní tó wá ti sàábí lásán màá rí àbí àbúrò rà ibi tó jẹ́ bá ti ìtàlíkà ni òlójẹ àdìsí ibi tó jẹ́ bá ti ìbìrí mọ́ ń lọ o ní wọ́n ní àbúrò rà wọ́n ló ní pé iṣẹ́ òun kò sí ìgbàtọ̀ òun lọ́dọ̀ àbúrò rà òun wá lọ́dọ̀ màá wúyà ní bá lọ́dọ̀ màá wúyà kò sí ìgbà lọ́dọ̀ rẹ̀ kò sí mọ́lá lọ́dọ̀ rẹ̀ àmọ́ tó pé òkèlè yóò tẹ́lé ní àbí àbí abúkú ní abúkú ní kọ́mọ̀tẹ́ bẹ̀rẹ̀ àfọ àwa yìí àwọn àtọ́kọ́ ló ti bà nàìjíríà jẹ́ àmúrin ẹni náà tó ń sàánú fún wa orin tó mọ̀ sí fún wa mú orin lọ́wọ́ ni ẹni tó bá mú ọ̀rọ̀ lè mọ orí ìlàjúwò ní ẹni náà ilé orin dára bá yìí jẹ́ fún wa tó wọ́n tó ń sọ tẹ́tẹ́ bá ti ní ọ̀rọ̀ báyìí ní ọ̀rọ̀ báyìí tẹ́ ní wọn láwùjọ ní à ìtọ́jú ló wà bàbà ẹ̀lá ni o àti àánú látọ̀dọ̀ náà wáyé láì ìlànà tí wọ́n pè lọ wọ́n pèsè lọ alẹ́ ti já mọ́ ní èèyàn méjì náà lọ́wọ́ àwọn kan pèsè nígbà jẹ́ náà àwọn kan pèsè ní iná abẹ́lẹ̀ balẹ̀kẹ́lá wọ́n ṣe àwa ní mọ̀sáàtìwò sáré lè náà bì ẹni tó gbé ojú ọ̀nà burúkú sáwọn èèyàn àwọn alámọ̀kọ́ ẹ̀ lọ́wọ́ àwọn máa ń tọ̀ ọ̀rọ̀ sí abẹ́ ọlọ́run ọ̀nà láìláìlá ẹni tó wà ní وعلى آله وصحبه وسلم